له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء إلا بنعمته تتم الصالحات وصلى الله وسلم وبارك على من لا نبي بعده وعلى آله وأصحابه wasallama taslima kathira adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọjọ́rìí pé ọkan ṣoṣo ni ọlọ́run ọba náà ọba tàbí yóò bí mọ náà òbí ni kéèyàn máa rò ó pé ọba bí ma á ń bèlè kéèyàn tiẹ̀ wá sọ jáde lẹ́nu ríro orú eléyìí sísọ náà máa jẹ́ ọ̀kan lára àwọn tí ọlọ́run ọba bínú títí ń jẹ́ agbo àwọn ọ̀rọ̀ ìsọkúsọ eléyìí ọlọ́run bá lòdì sí lórí ilẹ̀ látara pé èèyàn ṣàfihàn ọmọ sọ́dọ̀ rẹ̀ kò láyà kò lọ́mọ kò lẹ́bí kò lára kò lọ́kọ kò sí nǹkan kan tá a ṣàfihàn sọ́dọ̀ ọlọ́run ọba nínú táwọn èdè èèyàn máa ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ ara wa ọlọ́run ọba wa táwọn ajẹ́rìpọ̀ kan ṣoṣo lọ́lọ́wọ́ bá náà àdìjẹ́rìpọ̀ náà bá Muhammad sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ rẹ̀ náà ni ohun tọ́lọ́wọ́ bá ní kó sọlọ́wọ́ sọláyé ohun tọ́lọ́wọ́ bá ní kó ṣe ló ṣe ni kódà

àkàìmọ́yẹ̀ nǹkan lẹ̀mí máa ń fà máa ṣùgbọ́n gbà tí ìyàbá ti gbọ́ pọ́n ní ọlọ́run ọba sọ wípé àti wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ wípé àwa gbọ́ ọ̀rọ̀ yẹ wá yàtọ̀ sí táwa ń fẹ́ àwa fẹ́ ṣe léyìí òun tẹ̀ náà gbọ́dọ̀ ṣe àfi kájú tó fi ọlọ́run bá bá ti dé gbogbo tó wà lọ́wọ́ wa àfi ká jùúlẹ̀ eléyìí dẹ̀rẹ̀ náà àgbàlagbà ńlẹ̀ Yorùbá lánàá ti sọ nínú ọ̀rọ̀ pé àìwí ò sí àìgbọ́bì ṣe wọ́n ní agbọ́mágbà ló kù tí yóò jẹ̀ka kọ́lọ̀kọ́ máa ṣe wá ní agbọ́mágbà ikhwata iman ẹ jẹ́ kí ájọ tẹ̀lera wa wo ìkan nínú àwọn ayé al lónìí káfí báwùjọ ṣe ń lọ torí pé tó wáyá tó bá rọrùn fún àwọn ẹ̀dẹ́ èèyàn láyé ni láti pé kí wọ́n tún alukùránì kọ àbí kí wọ́n tún hadith anábì sọ̀rọ̀sọ̀rọ̀ kí wọ́n tún tún kọ ni àwọn èèyàn ọba tún kọ́ lọ́wọ́ ara wọn ọba tọ́ bọ́ lójú kí wọ́n kí wọn táwọn rò pé yẹ kó rí báyìí kí wọ́n kí bọ́ ṣùgbọ́n tọ́lọ́ ti kalẹ̀ alukùránì rẹ̀ àti àwọn ọ̀rọ̀ sallallahu alaihi kò wá sí amendment kankan ẹlẹ́ tó fẹ́ wọ́ bó ṣe wá wà náà ló ṣe máa bá gbogbo gbàmúláyé fún gbogbo ẹ tó bá ire o alukurana a máa bá gbogbo ìṣẹ̀mí èèyàn mú fẹ́ni tó bá dé lórí ire tó dẹ̀ rokùn àti ti ṣorí ire lálùkìyàmà tí bá àti ṣorí láhùn tó yẹ pé àwọn àdíta anábi sàrásàrà kò lè bá lára rẹ̀ a máa rí àwọn kankan nínú ẹ̀sí ẹ́ pé kò ní mú kò ní tẹ́ lọ́rùn a kọ̀ máa gbọ́nu wá máa kà á á dẹ̀ máa lọ ṣe nǹkan mí lẹ́yìn á dẹ̀ ṣojú furu ní gbangba ṣùgbọ́n lóríire gbogbo tó wà ń bẹ̀ gbọ́dọ̀ bá lára mu kódà kọjá sí pé ó lára rẹ̀ á gbà á pẹ̀lú dùnú pé tọ́ ṣe bọ́lọ̀ ní ká ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn wá ń juwọ́lẹ̀ fáwọn alágbára kan láyé àwọn ní obey force kódà wọ́n tẹ̀sí máa sọ pé and no complain nígbà tẹ́nìkan nínú àwọn alágbára ayé bá dá ọdúrà bó bá mú wọn àmọ́ wá bẹ̀bẹ̀ gbogbo tí wọ́n jẹ́ wọn wá ní jẹ́ nǹkan kan mọ́gbà yẹn ṣùgbọ́n tọ́lá ń bá dá ń dúró pé ẹ má gbà bí àwọn èèyàn sì sì máa ṣagídí gbàbẹ̀ gbá ah, kí ló fẹ́ ṣẹlẹ̀ eléyìí ò lè bá òjò ń ṣerú orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ máa sọ pé ká má tún ṣe eléyìí ká má tún ṣe eléyìí ọlọ́run ọba ló ń pè wá gbogbo ẹni tó lóun gbà fọlọ́run lóòótọ́ lóòótọ́ ó ní ẹ jẹ́ ìpè ọlọ́run dáadáa o ẹ má jẹ pẹ̀lú ẹ̀tànjẹ o ẹ dẹ̀ jẹun tó yíṣẹ́ bá pè yín sí o ẹ má fàbò sísí o ẹ má tanra yín dànù kẹrù pẹ́ ń tanra yín jẹ o torí pé àwọn àgbàlagbà ní tíyàn bá tanra rẹ̀ jẹ́ ó súná kó yó ṣùgbọ́n àwọn èèyàn ń tanra wọn dànù lónìí ṣùgbọ́n láwọn bá ń dìídì ń sọ fún wa yí pé ẹ jẹ́ pé wọn ọlọ́run ẹ̀dẹ̀ jẹ́ pé òjíṣẹ́ hey torí pé kò sọ́ta ọba ti ṣe ìyẹn lórí eré téèyàn ọba ti ṣe the next thing náà lórí ibú kọ́lọ̀ má jà sórí ibú òfin lè yí sọ ẹjọ́ torí tọlọ́run káwa náà tún sọ mọ́ ká fi tó wa létí lónìí bá a ṣe tún sọ ta ti ń sọ tipẹ́tipẹ́ yìí ẹ̀yẹ dágbọ́nsẹ́sìn yín mọ́ gbogbo ń tẹ́ bá ti gbọ́ pé eléyìí yóò tọ́ eléyìí yóò da eléyìí yóò bẹ́sìn mu ẹ kú òun díẹ̀ ọba tó lẹ̀mí kò ń fi ń lọ̀yàn wò kó tó gbà lọ́dọ̀ àwọn ẹrú ẹ̀ àwọn ànábì ọlọ́run nìkan lọ́lọ́run fún làwọn gbà láàyè kí wọ́n ti màmọ̀ tó bóyá ti sásìkò èmi àti ó kàn máa tó òjijì ló ń dé bá ló ń dé bá àwọn ẹbí wa kó tó wá tó ẹjá ju ń ta ti gbọ́n wà tí kókò dáká jùlẹ̀ o ọ̀gọ̀ọ̀rọ̀ ju ṣìnálẹ̀ kò ṣe má ọ̀gọ̀ọ̀rọ̀ ju ọtílẹ̀ kò mú lónìí ṣùgbọ́n gọ́ọ̀rọ̀ àwọn èèyàn sì kunu òyíṣẹ́ sallallahu alaihi wasallam torí ẹ̀bá àwọn èèyàn bá fẹ́ máa fèsì ọ̀rọ̀ kọ́ padà sí pìlẹ̀ o kútùbà anábì sọ̀rọ̀sọ̀rọ̀ kò bẹ́fẹ̀ kò bá wà dàdé o nínú hadith imam muslim wọ́n títà anábì bá ń ṣe kútùbà báyìí ojú rẹ̀ méjèèjì á pán ohun rẹ̀ wá le sallallahu alaihi wasallam àwọn sọ̀rọ̀ máa wá fìlì bínú nínú ọ̀rọ̀ ẹ pé ọ̀rọ̀ yìí ń ká anábì lára kò sọ́lọ́rọ̀ àwọn aṣẹ́fẹ̀ aṣáwàdà àwọn yàwó arẹ́ ní kọlúra wọn rárá o wọ́n ló máa ń ní agbára gidi gan ni pàdánàbí ṣe ṣe kútúbà nìyẹn gbogbo ẹni tí ń fèsì tó rò pé ilẹ̀kùn ọ̀rọ̀ sílẹ̀ tó náà wá rò pé náà mọ̀rọ̀ sọ gẹ́gẹ́ bí àdánwò tó kọ́ ní social media lónìí táwọn yàwó arẹ́ wáàsí kan bí wáàsí tó ti le sallallahu alaihi wasallam kó wá fún wa ní òyìnbá wà kó tó sọ̀rọ̀ o tó bá jẹ́ pé bó ṣe ń ṣe èrè bá ṣe sọ yìí ó ti ṣe ọ̀rọ̀ sọ lọ́kó jẹ́ o wọ́n sí ànábì ò bá wàdà kò bẹ́fẹ̀ dé o àwọn wòlà ànábì dẹ̀ ń bá ríjọ náà alaihi wasallam ànábì ń bá àwọn khiyaru nas àwọn ẹni ẹ̀ṣà tí wọ́n dá jèmi àtẹ̀yìn lọ tí ò sẹ́ni tó dá tún wọn láyé lànábì ń bá sọ̀rọ̀ ó pẹ̀lú ohun kò bẹ́ẹ̀ ní kò bá dàdé a ní ẹkùrọ̀ ń bí wà bàjẹ́ àwọn àwọn èèyàn tí wọ́n wá ń pàrọwà fún àwọn ènìyàn tí wọ́n dẹ̀ ń sòrodo ọ̀rọ̀ fáwọn èèyàn pé ẹ má lọ darapọ̀ máwọn àkójọpọ̀ ní kò sórí eré ńbẹ̀ kò sí lànà ńbẹ̀ sọ́nà ti bídíà burú jọ sí múmu àti ṣìnà lọ báwọn tó wá ń léhùn sọ̀rọ̀ tó ní ṣìnà ta kámọ́ kó ṣe ṣìnà tó wá ń bínú sí tó léhùn sọ̀rọ̀ sí sẹ́nà tí máa bẹ̀rẹ̀ sí sọ pé ọdẹ̀ tí wá lé jù náà kí ló wá lé tó yìí ẹni àrárá ah, ṣèbí ṣìnà ló ṣe ṣé ajá pẹ́ ẹ̀gbẹ́sìn yìí mọ́nájò yé yín ẹ mọ̀ pé bídí àbúrú jù yẹn lọ ni ó yẹ kó kani lára fún àwọn ọmọ kan ni wọ́n dẹ̀ ń ṣàṣìdànù yẹ́dẹ̀ wọ́n ṣe pọ̀ tó àwọn kan náà ni wọ́n dẹ̀ tún akọmọdé tí wọ́n yẹ́dẹ̀ tún wò wọ́n inna lillahi wa inna ilayhi raji'un ẹni tó wá fi tara sọ yẹ ká mọ̀ pé irun tààrà ibi sọ na náà ló ń lé àwọn ẹ̀sán o ilẹ̀ Yorùbá lè ní àwọn èèyàn ṣíṣe sáburú mọ́ àdádálẹ̀ ńlá gbólógbò àdádálẹ̀ dẹni fìdáwù àwọn èèyàn àti kápẹ́ntà àti wẹ́dà ń lọ jáde àwọn èèyàn sí wípé ìlànà táwọn èèyàn yìí gbé kalẹ̀ ẹnìkan ni wọ́n fi ń tẹ̀lé ìpìlẹ̀ wọn nípìlẹ̀ wọn ẹni tó jẹ́ lórí àwọn èèyàn wá kàá fún má ní ìtorí pé wọ́n ṣe àwọn fẹ́ àwọn náà ti ní tí wà sí ti bà lára wọn tẹ́lẹ̀ ọwọ́ fẹ́ gbàbẹ̀ wọlé láti máa wá fi fèsì ọ̀rọ̀ tahsabuhum jami'a wa qulubuhum ẹ̀yẹ́ kan náà ni wọ́n ní o ọ̀tọ̀ọ̀tọ̀jọ́ ni wọ́n o ohun báwọn ni wà sí anábì ṣe rí anábì ọ̀fọwọ́ ẹ̀lẹ̀ mú torí pé àwọn tí wọ́n burú jù nínú ẹ̀sìn o ní àwọn tí wọ́n ń dà dáadáa lẹ́lẹ̀ inú ẹ̀ ọmọ tí mọ̀ pé ohun tí ò dá lòun ń ṣe kò dẹ̀ lè dé ọlọ́run kó òun fílẹ̀ fọmọ àlọ́bí èkó mọ kárí kẹ́nìkan kó wá bọ́ síwájú pé ẹbọ̀ ń bẹ ọlọ́run ọmọ tó ẹ wá ṣèkómọ rẹ̀ lónìí ìyá rẹ̀ àṣìná tó ń bá ṣe láyé kó tó di pọ́ padà wá dípọ̀ àwọn wá lọ fẹ́ra tó dọ́lọ́mọ yìí irú bọ́ọ̀ ń ṣe ìrìn àwọn ìrìnàjò rádáadáa kódà àwọn ọ̀rẹ́ ohun tún bọ̀ ń bí lónìí tí wọ́n kó ọtí bọ̀ irú ìrìnàjò gbésáyé tó ń gbé náà ní káwọn ọmọ yìí náà máa gbé ẹ̀lẹ́ rẹ̀ nìkan tó ń dẹ́ṣẹ̀ tó ń hùwà bàjẹ́ tó tún máa bọ́ sí gbangba pẹ̀lú tó ń fẹ́ fáwọn ọmọ rèé àtàwọn ọmọdọ́mọ tẹ́bá ń sọ fún wa máa sọ pé ẹ̀ṣẹ̀ máa bá ń ẹni tó ń ṣe inú rẹ̀ máa ń dùn ní kódò tó máa ń pín ìròyìn bó ṣe lòun mọ́ kí ó tó kẹ dúró dédé tó nínú ẹ̀sìn kẹ máa sin lọ́hun tó kẹ wúlò tó nínú masjid títẹ̀ bílígì bá heyín á sì máa sọ fún ni pé àti kẹ́ẹ̀sì fi kún gbìyànjú yìí sẹ́ẹ̀ sì ṣe nǹkan kan kí ló tó kù àfi kẹ́ darapọ̀ máwọn kẹ́ẹ̀dẹ̀jọ́ máa káàkiri ilé kí o ní mo wà mú kí o lọ́nà gbogbo ilé yẹn kọ́ àwọn ẹni ká ṣàlàyé òdodo ọ̀rọ̀ fáwọn ẹni bí wọ́n ṣe ti pọ̀ tó bí tí wọ́n pọ̀ tó yìí kí wọ́n mọ̀nà ánú wọn là ń kà o àwọn èèyàn wá ní àwọn wáàsí kan ti le jù ẹ̀yẹn fẹ̀dẹ̀ sọ tí yín ká gbọ́n tẹ̀ ń sọ o kò ń fohùn kékeré kọ̀ bàjẹ́ o sallallahu alaihi wasallam nígbà tó ń kọ fún àwọn ẹni tí wọ́n lálàáfíà ju àwa lọ sallallahu alaihi wasallam ẹ̀rẹ̀ rí pábò sí ló wà lẹ́mí àwọn èèyàn àwọn bàbá wọn lẹ Yorùbá tá a gbọ́njú bá àwọn kan nínú wọn táwọn kan ti lọ káwàtẹ̀ tó dáyé rárá wọ́n ti dá àwọn oríṣiríṣi wákà kalẹ̀ rẹpẹtẹ wọ́n ti ṣe oríṣiríṣi àwọn àdúrà kalẹ̀ rẹpẹtẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ súnà náà lónìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà súnà náà lónìí ni wọ́n ń lo àwọn ọ̀rọ̀ tá bàbá yìí kalẹ̀

yìí tó kù ní ìsinyìí òun ni káwọn ọmọ wa fáwọn ilé yẹn lésì aburú tó kù ní ìsìn tí ẹ pé àfi ká fura àfi ká fura àfi ká mójútẹ́sìn wa ìbálẹ̀ ilé ẹ mójútẹ́sìn yín ẹ mójútẹ́sìn ìyàwó yín ẹ kíyèsí rú àwọn àfáwọn ìyàwó yín àtàwọn ọmọ yín gbọ́ wà sí ẹ̀ àwọn èèyàn ń nù lójoojúmọ́ o àwòrán ẹ̀sìn dẹ̀ náà tí wọ́n náà ṣàlàyé fún wọn náà ń gbé jáde o kí wọ́n náà ni wọ́n ń kà fún wọn ọ̀tọ̀ nígbọ́ ṣe ń tu ni o ṣàkọ́dún àwọn àwọn alátẹ́wọ́ àwọn oníjó ṣàkọ́dún wọn ló wà lọ́ọ̀kan báyìí nísìn kì í ṣọdún títí wa anábìdì ìdí ìlàmọ́lẹ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ pé gbogbo ọdún míì tó wà nílẹ̀ kó tó di pọ́lọ̀ ní kóhun dìde ní mọ́kà tó ń jà náàbí ọlọ́run àwọn àgbélẹ̀ ọ̀rọ̀ ọdún táwọn èèyàn ti ń ṣe ó tako táwọn náàbí àsárọ̀ ló wọnú ayé tó fi ń pa àwọn ẹ̀sìn kan lẹ́sìn àbáláyé islam lẹ́sìn àbáláyé òṣìṣẹ́ ọlọ́run bá dẹ̀ kan mọ fún wọn pé ẹ má tún bá wọn kópa ní ọdún kan ju méjì tọ́lá ń fi ránṣẹ́ sára yìí lọ ó ti tó sallallahu alaihi wasallam ọlọ́run ti pààrọ̀ gbogbo àwọn ọdún àwọn tí kìí ṣe àwọn ọmọ ẹ̀yà mùsùlùmí àwọn tí kìí ṣe àwọn olùjọ́sìn fọ́lọ́run àwọn tí

ẹkọ́ àwọn èèyàn lẹ́sìn ẹyọ́ kọ́ àwọn atákùrò lẹ̀ mọ́ ẹkọ́ ẹyẹ́ kí wọ́n dá ẹ̀sìn mọ́ gangan torí pé ìmá múra kọ́ra náà lásìkò ìgbà náà òjò rán pè bẹ́ẹ̀ òjò ni ẹlẹ́ẹ̀kejì bí ìgbà tí yàn ń fi sáì tún gbé fi dágbọ́n boost economy àwọn àyè yẹn káàkiri ẹ àwọn yìí mú ọmọ yàrá mùsùlùmí àsìkò ọdún àsìkò ọdún ògùnukọ́ bòlẹ̀ ń kọ́ mọ́ yín lọ àsìkò ọdún òrùn bòlẹ̀ ń kọ́ mọ́ yín lọ ẹ fi wọ́n lẹ̀ fi ẹjẹ́ kan máa lọ́n lù kásìkò orún tó tún wà lọ kí lẹ́ ń kó wọn pamọ́ gba Christmas fún kí lẹ́ ń kó wọn pamọ́ gba January 1st fún ẹjẹ́ jẹ́ kí wọ́n fi ẹ máa fi wọ̀n wọ́n ń tà ń sọ rí eléyìí kí n ṣèdà ní ẹ̀sìn tọ́lọ fi ránṣẹ́ sí wa o ṣe rí ọdún wa kọ́ yìí o ẹjẹ́ kan mẹ́ máa múra jọjúmọ́ ọdún kékeré àárín ọ̀sẹ̀ rí o ìtúnú àwẹ̀ rí iléyá tún rèé o eléyìí wa ń kọ́ dádì eléyìí nǹkan mọ́mí ẹ̀ ṣàlàyé fún wa ajá kan gbọ́ wà sí àwọn tẹ́ẹ̀rọ kó pamọ́ síbì kan níjọ́ tó bá fìrì tí ò bá lọ́pọ̀ tí ń dà ti lọ tó bá padà rí kí ni a rí pé mọ́mí ohun tí mò ń mísìrí lọ́dọọdún dádì ohun tí mo tiẹ̀ ń mísìrí tẹ̀mí bá bọ́ lára yín lójijì tẹ́ẹ̀sọ òdodo ọ̀rọ̀ fáwọn ọmọ yẹn kí wọ́n dágì nǹkan gidi mọ̀ kọ́ ti fìrì ẹni yẹ̀ tí wọ́n bá dé lágbàáyé kọ́ ti mọ pàtàkì ẹ̀sìn ẹ má jẹ́ ká máa rí wáàsí òdodo bí n tó lé kèfèrí ni wáàsí àwọn ànábí ọlọ́run máa ń lélé tí ẹ̀ kí n lélé tí àwọn ẹni rẹ̀ o mùnáfìkí òun ni wáàsí súnà lọ́dọ̀ àwọn àfáà súnà tí wọ́n ọ̀dà ìlú ti súnà wọn pẹ̀lú nǹkan míì tí wọ́n máa ro kankan míì lọ́dọ̀ àwọn èèyàn kan connection tí wọ́n máa wá wáàsí tí wọ́n máa ń lé lọ́dọ̀ mùnáfìkí àárín wa ẹ má jẹ́ kó lè lọ́dọ̀ títí kíní yóò dá kò dá náà ni eléyìí nǹkan kò dá náà ni eléyìí nǹkan eléyìí dá méjì náà ni ó tọ́ kò tọ́ ẹ jẹ́ máa gafẹ̀ káwá dá àwọn sínú ìrújú oríṣiríṣi wáàsí burúkú mi ní halali ewu ní káwá mú èmi ò pé ní bídíà ń tèmi mi Ewo ni ká èwo ni ká ṣe torítọ̀ lọ́hùn àwọn àwámù rẹ̀ àwọn kò lè kọ́ kò lè kà lókùn gbòòrò rẹpẹtẹ yìí ń táwọn fẹ́ gbọ́ ni pé kò tọ́ ṣé kò tọ́ kò tọ́ ń tọ́ fẹ́ gbọ́ ni pé ó tọ́ kí wọ́n wá yọ wọ̀ lọ́rùn tiẹ̀ torí pé yóò mọ̀ tí wọ́n máa sọ tí ò sọ míì mọ́ gbogbo ètò ìrẹ̀ ti sọ́ǹgbà tó ti sọ yẹn tó bá símọ́ láyé àwọn èèyàn ń tún gbọ́ kùtẹ̀ tú àsìkò tá yìí tó yẹ pé àṣírí kó wá ti tú yàtọ̀ sí pọ́lọ́run bá ti ń jẹ́ kó wà lákàálẹ̀ nínú ìwé iṣẹ́ wa tá máa pàdé lọ́run ń ta tó fi ń kálẹ̀ ti kún ọwọ́ ara wa láyé tẹ́pẹ́ tí àbá lọ tọ́bà gbogbo tó ti ṣe ọdún márùn ọdún mẹ́wàá sẹ́yìn ẹ̀rọ ọlọ́nkan tó sọ ń jẹ́ ní ojú màálù mẹ́rìndínlógún lọ

ẹnu ẹnu wọ́n ti gbọ́ táwọn náà fi ń celebrate ẹ̀ wọ́nlá ìwà dáwọ̀ lálùkẹ́ àbọ̀ lórí ẹ̀ ìwọ náà tí ò kì í ṣàfà sẹ́kù wọ́kọ̀ ń gbọ́ ni ìwọ wá ń bá wọn share ìwọ ń bá wọn post ìwọ náà ń bá wọn jù sí group káàkiri ìwọ náà ń sa àwọn èèyàn nù látara ń èèyàn kan sọ tó jẹ́ àánú ọlọ́run kì ẹja dó lórí òdodo bó ṣe lòun káyé pokúlùmùsí tó òdodo lòdodo máa máa jẹ́ o irọ́ ni irọ́ máa máa jẹ́ o ìdárọ́pọ̀ mọ́dodo ìkun irọ́ lọ́dà òdodo ìkun òdodo irọ́ kéèyàn lọ kún ní ọ̀dà òdodo lójú ara ayé kò lè parẹ́ bó ṣe máa rí nìyẹn táyé òfin ní jáyé má àwa ni ká mọ ń tà ń ṣe o ká tẹ̀mí wa ṣe o ká tẹ̀mí wa ṣe o ọlọ́run fẹ́ gbẹ̀sìn lọ́wọ́ wa kì í ṣàwọn èèyàn o ká má fẹ̀sìn wa wójú rí o ká má dẹ̀ fi wá ọ̀pọ̀ èrò o àmì ọlọ́run kó jọ kó gba ìta sọ iná ìbádà fún wa kó jẹ́ ká gbà àgbọ́yé ẹ̀sìn wa kó má ṣe wá ní oníbídí àláyé bó ṣe lè kó má kó má dẹ̀ ṣe wá ní ẹlẹ́ṣẹ̀ gbogbo tí èèyàn máa ṣe tó fi ń pàdé ìbínú ọlọ́run tó fi máa padà wá rojọ́ lálùkẹ́ àmọ̀ pé ṣe bò gbọ́ kí lórí tó ṣe yí padà ọlọ́run jọ má jà lọ rojọ́ orú ẹ̀ lọ́rùn Allahumma aminna fi awtanina wa walli umurana khiyarana ولا تولي أمورنا شرارنا وارفع مكتك وغضبك عنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يخشك ولا يرحمنا يا أرحم الراحمين وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وصحبه وسلم